hi guys welcome back to another orgies guys how you all doing if you are new here you are welcome and if you are returning subscriber god bless you as always come back to watch my video my people no be small to know and i know say a different listener dey land for my table and as the news dey come na so i dey carry am come here to come share with una my people for today's video I'm going to watch am together with una alright my people we could go watch the video to see wetin really did. happen for inside the video my people. disclaimer disclaimer disclaimer you know anything tí bá ní mo gbọ́ láti Ifẹ̀ má ní my source láti Ifẹ̀ ni o ẹjọ́ o alẹ́ ìjìlẹ̀ eléyìí o èmi ò gbọ́ eléyìí láti Ifẹ̀ o ẹ ṣàánú mi o tí yín ò ní bàjẹ́ o ẹjọ́ mm, mm-hmm. <laughs> o èké ni mò ń ṣe o ẹjọ́ o èké ni mò ń ṣe o mi ò gbọ́ eléyìí from the source o mo kà á lórí íńtánẹ́ẹ̀tì mi and it's been going on for some time now even when olori had her birthday i think they had um, wọ́n ṣe interview fún olori ex olori naomi wọ́n dẹ̀ ṣàlàyé wípé i am um, a bride in waiting wípé láìpẹ́ láì jìnnà àwọn máa wọ ilé ọkọ lágbára ọlọ́run bó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ ni torí bàbá wa ọ̀ọ́ni rìṣà ọba wa Babátúndé ẹni ìtàn Ògúnwùsì káde ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bàbá mi àwọn ti move on with six beautiful wives yes tí ọlọ́run wà pẹ̀lú àwọn náà tí wọ́n ń gbádùn ara wọn tí wọ́n ń ṣe yọ̀tọ̀ mìí yóò tó mi akókó ń rí wọn tí gbogbo wọn ń káàkiri èyí tó ń ya fọ́tò ń ya fọ́tò kiri ó ṣe fọ́tò ṣúùtù èyí tó ń bá wọn bọ òòṣà tó help condition gbogbo àwọn olómi in fact olórí Ashley àwọn tó ti ń ṣe ìsọjí àwọn kan bá tún gbọ́ wọlé èèyàn lórí báyìí àwọn náà bá tún ṣe mọ̀ àwọn náà tún ti ń ṣe ìyẹn bẹ́ẹ̀ ni gbogbo àwọn olórí wa olórí Mariam àwọn wà ní patí níjẹta iṣẹ́ rẹ̀ patí tó le yẹn àwọn wà ń bẹ̀ wọ́n gbádùn ayé wọn náà so everyone ọlọ́run dùn wọ́n nínú àwọn ayaba dẹ̀ tún pọ̀ mo ṣàlàyé fún yín pé ayaba pọ̀ láàfin oh. bàbá mi Ọọ̀ni Ìrìṣà wọ́n ń gbádùn ara wọn tí kò ní pàkọ́kan nínú gbogbo àwọn ọmọ tán bí táwọn ò ní ṣe wọ́n tílẹ̀ Yorùbá máa máa dá sí tó máa máa dá sí because nǹkan tí orí ìtẹ́ yẹn gbà ló ṣe fún orí ìtẹ́ Now, to our beautiful ex Olori that has gone away. way. Ni mo bá rí tí wọ́n ń gbé bòun ah, Olori ti fẹ́ fẹ́ ọkọ tuntun. Mo ní kí ló dé tí ò lè tuntun? Kí ló ṣẹlẹ̀? Ṣebí ex Olori Wúrà Ọlá ṣebí wọ́n náà padà sọ́dọ̀ àwọn ará wọ́n náà ṣàlọ́ fọkọ padà wọ́n dẹ̀ ti bímọ àgbọ̀ nǹkan kan ń pa wọn o ṣùgbọ́n àwọn ò kì í sọ̀rọ̀ àṣà àgbọ̀ but Olori Naomi said it in her last interview that she is a waiting bride to be veiled or to be unveiled. So, bravo to her. She has moved on. She's a young lady. Tó bá jẹ́ pé mi nìyá Naomi, olórí Naomi, mi ò ní gbàdúrà kó bí ọmọ kan àbí ọmọ méjì kó wá dá dúró kó má bímọ mọ́ màá gbàdúrà kó move on náà ni because òun ló ti Ọ̀yọ́ bọ̀ òun ló rí nǹkan tó rí òun ló mọ tó rí ní kíni tó rí ní Ọ̀yọ́ ẹ ń gbọ́ ṣùgbọ́n Yorùbá máa ń pòwe kan pé awo kì í tẹ́ bàǹtẹ́ awo ẹ má bínú ẹ̀yin àgbà tẹ́ bá wà lórí ìtẹ́ wọ́n ní awo kì í ṣe kíni kì í wọ bàtí awo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tèmi tẹ́ bá wà lórí bíbá yìí wọ́n ní ẹni tí olórí Naomi ló fẹ́ fẹ́ àlẹ́ẹ̀jì ni o wọ́n lọ bá Akíndùntàn àlẹ́ẹ̀jì ni o ṣùgbọ́n gbàtà wa lọ tá a wa bọ̀ wọ́n ní ọmọ ọba Akíndùntàn àyà mi wá já mo ní àá mo sọ náà mo ní wọn ní awo kì í tán bàǹtẹ̀ awo ó ṣe èèwọ̀ nílẹ̀ Yorùbá àwọn Yorùbá ló máa ń sọ o ìṣe Yorùbá kìíní o it's not eh, ọ̀fọ̀ o <laughs> oh my God Àjọkẹ́ oh my God mm. okay hold on now ah mo ti gbàgbé lẹ́yìn òní kìíní ẹ má bínú ẹ̀yin tèmi ṣé ẹ̀ ń gbádùn ètò yìí are you a fashion designer òwe ayé àtijọ́ àbábá kọ́lì wọ́n ní òwe ayé àtijọ́ wípé kí ni ṣé pé àìmọye bàǹtẹ́ awo tó máa ń jọ ń ẹtọ́ jọ máa ń wọ́n jọ máa ń pass are you sure baba kọ́lì are you are you very very sure are you sure of what you are saying ah no no kò possible mm, mm, mm, láìláì mi ò gbà fún yín ìyẹn o ah no no no. I no no no wait wait wait shake má ti ṣèké I má ti ṣèké like a key. ah you lo ló máa ń ṣe ẹ gan-an láì kéke jíjàre kí ló share gun. ṣe ẹ gan-an nígbà tí kéke ní àkọ́ máa dùn ní wàá kọ́ máa ṣe olórí ah, ah, ah. <laughs> you said I'm amiable <laughs> am I I'm a good girl o oh. hmm. I'm a very good girl yes are you a fashion designer in Lagos this is an opportunity for you in Nigeria as a whole. Please, if you are a fashion designer, quickly carry your bag and shoe. Go and register. This is an opportunity for you to travel abroad if you have what it takes, if you have your creativity to show. There is an audition that is going on on the 16th. Ah, mi ò lo ìgò mi. On the 16th of July. Yes. A Canada-based fashionista is taking the whole thing to Lagos. Go there and register. The audition is going to take place in um, Oriental Hotel. Ah, ah, Oriental Hotel, Please go and register. On the 16th of July, that is when this is going to take place. 25,000 naira for your registration. Go and showcase what you have. We know, you know, I love fashion. I love to look good. It's just that I don't have money. But by the time God gives me that money, you will see me, I will wear diamond. Big, big one. I will, ah, I will be a big girl. I will wear nice clothes. I will shackle one jaw. So if you've got what it takes, please go and register. You have a, a, the opportunity to showcase your designs there. And guess what? They are going to choose the good ones among you, choose what you have got to showcase, and bring you to Canada. You have opportunity to come to Canada and showcase your wares. We are very talented in Nigeria. We've got lovely, we've got highly talented uh, fashion designers in Nigeria. All we need to do is to bring it out to the outside world. Let them see what all this Gucci or whatever they so that's all we're going fine. But when we bring our designs out, you're like, wow, wow. Did you not see that lady that just had her wedding last week? Becca Needles did up most of her clothing. Did you see that? From Nigeria, oh, you would think, see? So if you've got what it takes, please go and register with this um, organization so that you can showcase what you have and you might be one of those lucky ones to come abroad. The number to call is plus 233 5477 27847 or plus 14 3777 or plus 234 three eight one six nine zero seven nine hmm is an opportunity for you don't miss it o oh. tí ẹ ò ní bàjẹ́ o oh. ẹ̀yin fashion designer wa ẹ̀yin tẹ́lẹ̀ ránṣọ tí ẹ̀rẹ́ ni rí àwọn aṣọ yín let them see what you have got to showcase we can come up out here and then you will see ẹ̀yin náà máa dúró níbi tí àwọn next àwọn tí ò tiẹ̀ tí wọn lórúkọ tán làwọn ń jẹ́ next when they see our designs they will fall in love with it. Opportunity to participate in the premiere of GAFF Toronto, Canada. Please, this is an opportunity for you. Network with industry experts, access new markets, promote products and services, and hear from trade setters. So, when you go there, you're, you're able to meet other people that you can benefit from. Now, Ejekasari Padasi, to Staga. lórí ọ̀tọ̀ lórí ọ̀tọ̀ lórí ọ̀tọ̀ sagasa aláwa àjọkẹ́ jábọ́ ni wọ́n bá ní yes wípé ex olórí Naomi has moved on like I said which is what we pray for you know ìwọ wà lẹkún ta ló tún ju ẹkún síbi tó ti ní kó fún mi ní po kó fún mi ní star bó bá mi ní star ìwọ lẹkún má sunkún náà why you crying don't cry don't cry don't cry for yourself you don't need to cry you know so now ẹ jẹ́ kí sáré gbé ibi tí mo ti rí èké yìí wá and reason tí mo fi fẹ́ sọ èké yìí torí ó kọ́kọ́ bà mí lẹ́rù though when I heard that you know, she has moved on nígbà tó sọ ní bíi three months ago àbí tí wọ́n ṣe interview yẹn she publicly said it that this is because you know I think the interviewer was trying to ask her pé ṣé ó máa padà sí ààfin àbí and that is why honestly I really want to talk to everyone on my program. And if you can help me to just cut this bit. Stop going to YouTube to watch liars. See my mouth, I said liars. Mm? They are just promoting rubbish. They are just saying that for you to come and watch their YouTube. Oh Olori Naomi has not said she's going back to the palace. This is a lady that said she left because of domestic abuse, which was emotional. She said it. She said psychological and emotional abuse. So if it is your own child that has said it, or because of emotional and psychological abuse, would you tell that child to go back? Now, that is that. You people promote nonsense. You lie on the king, you lie on his exes. You tell so much lies that it's unprintable. And people will sit down and watch such lies. And like I said, got to first story. Like I said, I said allegedly because I read it and I'm going to say it the way it is that I've read. And my thoughts about it. That's the essence of you know, reading things online. My opinion about it. They just need viewers and they will just mislead you. And you will see our Yoruba people, ẹ̀yin you máa ń dùn mí jù ẹ̀yin Yorùbá ẹjọ́ ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀. Ṣé wọ́n ṣàdúrà fún wa ni? Ẹ dẹ̀ máa lọ jókòó síbẹ̀, wọ́n á máa bú ọba yín. Wọ́n ní bí egun bá ṣílé wọ̀, wọ́n ní bàbá ẹ ni. Wọn kì you cannot abuse your king it is wrong nígbà tí mo wà ní kékeré ilé wa rèé sí ìgà ìdúgọràn ten minutes sí elétò òdìgbò number fifteen ni mo ti wá ẹ lọ wá mi ẹ wá ẹ wádìí wa nọ́mbà fifteen ilé wa sí ìgà ìdúgọràn bíi five minutes ni you dare not níjọ́ kan tó sọ pé ẹ bàbá wa papa wípé wọ́n wà jalè ṣé mo bó ṣe máa ń gbérú mọ̀ pé bàbá wà jalè bó ṣe sọ pé ó wà jalè níjọ́ yẹn tí mo sọ pé bàbá ti kú grandma mi fẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń gbọ̀n ni wọ́n ní àjọkẹ́ wọn kì í sọ bẹ́ẹ̀ ọba kì í kú wọn kì í sọ̀rọ̀ bàbá àdì kí ló wá ṣe wá kí ló ṣe wá mo ti máa ń preach kíní kò pé bóyá anything mi ò ní nǹkankan láti get from it but let us stop that habit of saying negative things to the throne i'm over fifty ṣùgbọ́n mi ò oh gold so you understand stop saying negative things to the throne it is bad wọn kì í sọ àwọn nǹkan burúkú ẹ̀yin náà àjókòó ẹ bá wọn bú ọba ẹ eléri ibùmà ni olóṣìmà ni kìnnì kan ni kìnnì kan ni what your own king wọ́n ní bónígbá bá ṣe pé gbẹ́ẹ̀ la ṣe máa bá wọn gbé ẹ fi kábíyèsí sílẹ̀ tó bá jẹ́ pé bó ṣe wù ú kó máa rìnrìn tí ẹ nìyẹn táwọn náà bá kan ẹ̀tẹ́ wọ́n á wọlé padà ṣùgbọ́n inú àwa Yorùbá láti máa máa sọ day in day out ẹ ló wo àwọn ọmọ àwọn ọmọ ibo bó ṣe ń bó ṣe ń bú ọba wa ẹ ló wo àwọn ọmọ Benin wọn ò tiẹ̀ lè mọ òní pé ó ní ó ní say Naomi go like this ó ní say Naomi go like that ó ní say Naomi buy private jet ó ó ní is crying <laughs> oh Shibomi Gold you say you might not know me did you live on the island I went to Only Trinity Primary School ó ní ó ní push Naomi out wọ́n tún purọ́ títí títí sí wọ́n ní Mariam is crying every day go to YouTube ẹ̀ẹ́dẹ̀ máa rí i pé wọ́n mọ̀ máa sọ Mariam ṣe pé kínní ta ló rán yín sí Mariam anako stop talking about Mariam anako on YouTube stop talking about her kí ni lady yẹn ṣe fún yín ta ló rán yín sí ẹ jẹ́ mú wọ́n ní kí mu tíì wọ́n ní mu tíì ta ló rán yín sí Mariam anako kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹni tí ò tiẹ̀ rí ti yín rò ẹ̀yin ẹ̀rí bẹ́ẹ̀ wẹ́rẹ́ mi ṣe ń tó wíṣkì ni ẹ ṣe ń rí ni. ẹ má sí níbi tó ti ń ba tèèyàn jẹ́ nítorí gbogbo ohun tá a bá ṣe láyé yìí àwa náà máa rí tiwa gbà kí ló dé Mariam Anako eh, Mariam wọ́n ti tì jáde Mariam ń sunkún ìfìsí Mariam cry Mariam ìdúkìlù ṣe yí wọ́n ṣépè fọ́tà yín ni eh, ẹ stop ẹ̀ náà it's so unfair it is very very unfair ṣé rí gbogbo wa yìí blood ló ń hàn lára wa ẹ̀jẹ̀ ló ń hàn lára wa no matter what you do how you do it okay ọmọ balógun ní ṣùgbọ́n no matter what and Mariam náà ń wo kinní yìí a máa rí náà ẹ dẹ̀ máa parọ́ lóríṣiríṣi lóríṣiríṣi ẹ̀yin Yorùbá náà dẹ̀ lọ jókòó tì wọ́n ẹ dẹ̀ máa bá wọn wò ó kú dẹ́ náà I've said it content making does look <laughs> oh my sheo my ninja styles and beauty tips is almost one million in fact it's supposed to be more than one million i don't know what facebook is doing they have refused to add the everyday people in fact at iwọ one point three but irọ́ don't even add there i am not collecting a dime on it I've tried to monetize I've, I've not been able to do it. But where, forget about it. I don't even give a fuck about it. Sorry for using that word because that is not where I'm feeding on. Do you understand? If I see money, of course, kò sẹ́ni tí ó gbàdúrà But that does not, you don't have to rely on it and destroy lives every day. Kilo day? dé? Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà. Ẹ jẹ́ kí n fún yín ní gist I àgbọ̀ àwọn èèyàn ti ní àjọkẹ́ ti bínú má bínú má bínú fún gist. Ẹ jẹ́ n gist àgbọ̀ tí mo fi sọ pé awo kì í ṣe kí ni kì í sánbà tí awo because ìyẹn gangan ni ó kọ́kọ́ yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ pé ah ah, ah, ah, ah what what are this what is ah what are this na it cannot it can never never be it can never never be anyway um now let's go to the gist. Mm. wọ́n ní this is Metro Media Mistro Media. This is it. Mistro Media. Èmi kọ́ you, Àlẹ́ẹ̀jì ni o. Mo o. I don't know anything about the story. I just saw it. And because of the interview she granted off recent, I said, could there be something? Is she hinting us on something that we don't know? Now they said, is Queen Naomi already headed to another palace? Wow. From one palace to another. So she's a queen. That is the million dollar question some are asking. As some are already speculating strongly in the affirmative that it may soon be happening so. And the palace, the sponsors of the story, are already carrying the gorgeous mother of one, Prince Tadenikawo Adesoji Aderemi Ogunwusi too. is none other than that of the wealthiest ẹni tí ó ní owó jù ní gbogbo àwọn ọba the wealthiest Nigerian monarch by far whose is also the second wealthiest monarch in Africa so bàbá yìí ló lówó òun ni ẹnì kejì tó lówó jù as ọba ní gbogbo Africa ah bàbá yìí lówó chai chai chai chai air condition mi hir RM, that's Royal Majesty Alayeluwa Oba Frederick, Frederick Obateru Akerutan, the Olugbo of Ugbo Kingdom, who will be 73 in July 2023. By these beautiful dreams of people, Oba Akerutan is so enamored with the gorgeous prophetess. Ah! a one-time wife of the Ọọ̀ni Òrìṣà Ọlọ́fin Àdìmúlà of Ilé-Ifẹ̀. His Imperial Majesty Aláyélúwà Ọba Adéyẹyè Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájátù. That he wants to marry Olórí Naomi Ṣílẹ̀kùnọlá Moronke Ògúnwùsì ní Olúṣèyí thirty years for one of his handsome sons. Ah, um, mo ṣe understand ni. Hmm. Wọ́n ní bàbá wa, ó ní ẹni tó so òyìnbó nílé àná, òun náà ló máa ṣètúmọ̀ ẹ̀. Wọ́n ní bàbá wa, ehm, kí ló ń jẹ́ náà? Ọba Frederick Ọbátẹrù akínwùtán di olúgbò ọ̀fùgbò wọ́n ní wọ́n ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní tó bá ní ọba tó ní owó jù ní ilẹ̀ áfíríkà wọ́n jẹ́ nọ́mbà two hmm. wọ́n náà jẹ́ kí ni nọ́mbà two tí wọ́n ní kinní kan ìbú owó wọ́n náà fẹ́ fẹ́ ìyàwó ngbà táwọn máa gbọ́ wọn ní well wọ́n fẹ́ fẹ́ because àwọn máa pé seventy three years old kí adé pẹ́ lórí bàbá mi kí ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lé ọrùn eh, kí ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ kí iyùn kó pẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni bàbá mi wọ́n ní àwọn kọ́ ló fẹ́ fẹ́ olórí Naomi o wọ́n náà fẹ́ fẹ́ wọn fún ọmọ wọn ah mo ní ah ẹ̀ eh, kí ni mo sọ mo ní awo kì í sọ́bà ń awo àwọn èèyàn ní láyé àtijọ́ ah irọ́ o